ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o ṣe wa o báwo ni wíìkì yín ṣe ń lọ ṣó ń lọ dáadáa bí a ṣe gbọ́ o wọ́n ní Queen Naomi wọ́n ní wọn bá èèyàn kọ́kọ́ sọ̀rọ̀ o wọ́n ní àtìgbà tí pressure pastor Adémíjù tó ti bẹ̀rẹ̀ wọ́n ní àtìgbà yẹn ni kábíyèsí ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní inú dẹ̀ ń bí Queen Naomi nítorí pé wọ́n ní àwọn ò fẹ́ gba ring ọkùnrin yìí àwọn reject ẹ̀ pé kí wá lóde tí gbogbo èèyàn ń blame àwọn lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní so wọ́n ní wọ́n mú kọ́tadé ní káwọ́ kúrò nínú ilé àti àwọn náà wọ́n ní wọn ò mọbi tí wọ́n lọ wọ́n ní kábíyèsí pé wọn ò gbáago wọ́n ní wọn ò dẹ̀ sọ fún mọ́mì wọn bí tó ń lọ wọ́n ní wọ́n rò pé chọ́ọ̀chì náà lọ ni wọ́n nígbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí pé mọ́mì wọn tí wọ́n get through sí Queen Naomi ni mọ́mì wọn ní kán lọ wò wọ́n ní church wọ́n ní wọ́n rí wọn ní church wọ́n ní wọ́n mọ́bi tí Naomi wa. ẹ̀yin ará lé gist tèmi nìyẹn ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abamigan gbowó yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láyá. lẹ́yìn èèyàn lé wọn ní bí kábíyèsí bó ṣe bẹ̀rẹ̀ sí pé Queen Naomi nìyẹn tó ń pe fóònù wọn wọn ní Queen Naomi ò gbé fóònù wọn ní wọn pè wọn pè wọn wọn ò gbé fóònù wọn ní wọn dẹ̀ kúrò ní ilé àti ní káwọ wọn ò dágbére fún àwọn family wọn ibi tí wọ́n ń lọ wọ́n ní everybody ti wà worried ipe níbo ni Queen Naomi lè lọ wọ́n ní everybody ló wà worried ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í wá Queen Naomi kiri nìyẹn bí àti ẹ̀ ṣe gbọ́ wọ́n ní wọ́n lọ sí ilé ọ̀rẹ́ wọn wọ́n ní ṣùgbọ́n wọn ò bá mú bẹ̀ wọ́n ní wọ́n lọ sí ilé ọ̀rẹ́ wọn kan tó tún ń gbé lẹ́kí tó jẹ́ pé ó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ wọ́n ní wọn ò bá wọn bẹ̀ wọ́n ní wọ́n wá ń béèrè pé kí ìgbà wo ni wọ́n ti gbúrò wọn last wọ́n ní ọ̀rẹ́ wọn yìí ni òun gbúrò wọn last ní fourteen hours ago wípé wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní kí àwọn kan lọ máa wo gbòbí tán bá yẹ kán lò wò níbi tí wọ́n ti rí ko Naomi nìyẹn wọ́n ní to the extent pé kábíyèsí gan tún ní láti wá wọn wá sí Àkúrẹ́ lálẹ́ wọ́n ní ọ̀rẹ́ wọn tó jẹ́ evangelist rí pé inú ń bí Queen Naomi pé wọ́n dẹ̀ sọ ibi tán lọ so ẹ̀yin èèyàn lé hmm, ọ̀rọ̀ yìí tó fẹ́ máa le díẹ̀ o wọ́n ní létà wọ́n ní wọ́n show up nínú ilé wọ́n ní màmá wọn bẹ̀rẹ̀ sí bínú pé bo ni wọ́n lọ ipe irú òrìn báyìí ò dáa ní ìsìn tó jẹ́ pé kò sí security ní nàìjíríà wọ́n ní wọ́n ní àwọn kan lọ jókòó àwọn lọ kú lọ síbì kan ni ipe because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti tojú sáwọn èèyàn lé so wọ́n ní inú bíkọ́ Naomi ni wọ́n fi kúrò ní ilé wọ́n nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace ó tó kéèyàn bínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace tó jẹ́ pé ẹ mọ̀ yìí pé ilé yín ni obìnrin mi dẹ̀ wà ń bẹ̀ wọn ò dẹ̀ kúrò ń bẹ̀ ìyẹn náà tó bínú ṣùgbọ́n Queen Naomi ẹ má bínú ẹ fi yẹ̀dẹ́nú ṣe rí ìgbésí ayé àwọn ẹ̀dá ẹ̀kọ́ ńlá ni ọ̀rọ̀ Queen Naomi yìí jẹ́ nítorí wípé kò sí ẹni tí ọlọ́run ò lè lò Queen Naomi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run prophetess tí Ọlọ́run ń lò tí Ọlọ́run ń bá sọ̀rọ̀ ẹ máa ní sùúrù ni sùúrù tẹ̀dẹ̀ máa ní ni pé ẹ fi ojú wò ó pé tẹ́ bá wà nù pálàsì yẹn tí nǹkan burúkú bá ti ṣẹlẹ̀ sọ́ta yín kọ́ bóyá Ọlọ́run mọ̀ mọ̀ mú yín kúrò nínú pálàsì yẹn láti fi láti fo ewu kọjá ni bẹ́ẹ̀ mi ṣe máa ń ronú nìyẹn o bóyá ọlọ́mọ̀ mọ̀ láti mú yín kúrò nínú pálásì yẹn nítorí ewu ni ẹ mọ̀ ẹrù ó lọ síbẹ̀ ọlọ́run fi yín pamọ́ nítorí pé àyànfẹ́ ọlọ́run ni ọlọ́run ò fẹ́ kí ojú yín rí nǹkan burúkú and kábíyèsí ní láti ní sùúrù lọ́pọ̀lọpọ̀ fún Queen Naomi nítorí pé obìnrin ni Queen Naomi wọn ò ní experience tí kábíyèsí ti ní wọn ò ní experience tí màmá wọn ti ní nǹkan tí mo kàn mọ̀ láyé ni pé kò sí nǹkan láyé yìí téèyàn bá ti fi òdodo ṣe èèyàn máa máa lékè ni Queen Naomi ò ṣe èèyàn kankan wọ́n ṣe Queen Naomi ni nítorí ìdí èyí ọlọ́run máa gbèjà wọn jà ọlọ́run máa jà fún wọn ọlọ́run á jà fún wọn á gba ilé wọn padà ní agbára ọlọ́run bó ṣe máa rí nìyẹn sùúrù Queen Naomi pọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ èmi lè ní sùúrù tán ni. Suru, ṣùgbọ́n pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe wá ní sùúrù yìí ẹ̀yin lẹ máa borí nítorí pé ẹ̀ ṣìkà fúnyàn ẹ̀ bá tèèyàn jẹ́ orí ẹ̀ orí òótọ́ lẹ dúró sí òótọ́ yẹn dè ló máa gbé yín lékè ayé ò rí àárín ẹ̀yin àti kábíyèsí dàrú gbogbo nǹkan tó ti ṣe ní egbò àti igi àti nǹkan burúkú lórí yín àti àti kábíyèsí ó máa bàjẹ́ ẹ máa padà sí àfihàn láyọ̀ àtàlàfíà pẹ̀lú ọmọ yín ẹ̀yin èèyàn lé ilé ayé yìí ó gba ó gba ó gba jẹ́jẹ́ o ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe rere láyé kò sí nǹkan tá à ń ṣe láyé tó jẹ́ pé kò ní àkọsílẹ̀ ọjọ́ kan dẹ̀ ni a máa jẹ́ ìpè ọlọ́run ẹ má jẹ́ ká ṣe bí o ẹ jẹ́ ká máa ṣe dáadáa nítorí àti sun wa ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń support tẹ́ ń share tẹ́ ń comment tẹ́ ń like ọlọ́run elédùnmarè á bá mi wà pẹ̀lú yín o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yìí kò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you.